báwọn ọ̀tá mi ṣàdó méje nítorí ọkọ̀ fẹ́ràn mi báwọn ọ̀tá mi ṣàdó méje nítorí ọkọ̀ fẹ́ràn mi wọn bá a lè ṣàdó méjìlá o tèmi lọ́kọ máa fẹ́ ẹ bá a lè ṣàdó méjìlá o tèmi lọ́kọ máa fẹ́ báwọn ọ̀tá mi ṣàdó méje nítorí ọkọ̀ fẹ́ràn mi báwọn ọ̀tá mi ṣàdó méje nítorí ọkọ̀ fẹ́ràn mi.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 Ah, ah, kí ló le tó bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni mo fẹ́ jẹ bí haúsá tàbí kí n di ẹ̀jẹ̀ òkúrúbìnà kù kódà bí mo bá lè bára mi láàrin ìṣòbò àti ìṣẹ̀kírì n ó kọrin ọpẹ́. jíbẹ́ ṣin mo wòye wípé ọ̀rọ̀ rẹ yìí ní bá nínú. No?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 ń dákẹ́ tó bá tó dákẹ́kẹ́ ni mí ní àkóráyè pọ́nbélé gan ọmọ bẹ̀ gan ni mí tọ̀tún tòsì mi mo dákẹ́kẹ́ ni. mo dákẹ́kẹ́. tọ̀tún tòsì mi mo dákẹ́kẹ́ ni. mo dákẹ́kẹ́ kan náà. bẹ́ẹ̀ ni ah, mo dákẹ́kẹ́ kan. mo dákẹ́kẹ́ tiwa. bẹ́ẹ̀ ni. <laughs> àjẹpara ni wọ́n jàdú. Ah, àjẹpara ni kí ló wá dé tẹ̀ wá tètè sọ fún mi pé mo dákẹ́kẹ́ ni. ẹ má bínú sá ẹ má bínú. ìbá wípé ẹ ti sọ fún mi tipẹ́tipẹ́ pé mo dákẹ́kẹ́ ni yín ni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 ju àdóbì àná mi ló wà ń gbàǹjà ẹ̀yìn ẹ sì wo ṣe rí bí bùnmi ṣe jẹ́ olú ọmọ hmm. àyù ọmọ lọ́wọ́ yín náà ni jíde ló jẹ́ olú ọmọ lọ́wọ́ tiwa hmm. ohun tó ń bọ̀ wá náà tẹ̀lé jíde rèé ẹ ẹ mọ̀ wá ẹ hmm. sì mọ̀ wá sí. ọ̀dà elédùà yóò jẹ́ àjèrè.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 káàtì ai kéètì ò wáyé ojúlówó kónú èkìtì láàrin o yorùbá àtàtà láàrin ẹ ẹ àná mi kàràkà bíi tẹni lẹ́kìtì ibo ni ti á lẹ́kìtì ọ ṣàlákà bíi kànkàn ti á lébẹ̀ kí mi sọ mi. àwa kì í ṣèkìtì o àìṣèkìtì.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 láti gbé kalẹ̀ ẹ̀yin náà rántí. báwo ló ṣe kọ́. mo rántí ó ní ìṣẹ̀dálẹ̀ ọmọ yorùbá ló fi yé wa wípé ọmọ Odùduwà kan ní gbogbo wa. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ádámù <laughs> mo wòye pé èkìtì náà ti yá ní kẹrẹ torí àwọn ọmọ ìkẹrẹ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 ọmọ lísàbí agbóngbò àkàlà ọmọ erínjogún ọlá ọmọ òsínlẹ̀kùn tilẹ̀kùn palẹ̀kùn dé àwa rèé o àwa àtẹ̀gbá. ó tó jàre. bàbá sílẹ̀kùn kan mọ́ pàdé. àrè bomi ah. ẹ̀rọ náà pa. Eh? Gúnmi ó fún mi ní wọ́n jẹ́ fúlẹ̀ rẹ́ra sì jẹ́ ẹgbẹ́ olóyè ti wá Abẹ́òkúta. èmi fún ọmọ fẹ́ gbà odò òdì ẹ fúlẹ̀ odò òdì. Gúnmi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

tẹ́yìn bá tẹ̀ fẹ́ sápamọ́ sábẹ́ nǹkan kan tàbí èkejì ìlà tó wà lẹ́ẹ̀kẹ́ yóò tún yín fún pé ọmọ yorùbá ni yín. ọ̀gá ọ̀gá ah! yorùbá yorùbá làwa méjèèjì ọmọ ìyá jọ ni wá ọmọ ìyá yín ni mo jẹ́ ẹ̀dẹ̀ ní ẹ̀gbẹ́jẹ̀ tí mò ń sọ. what do you mean? ìlà. ìlà ìlà. ọmọ ẹ̀rẹ̀kẹ́. Ah. Ah! so is that when I go to the police college to study? Ah, that's offense number three. Ah. Blackmailing. Hater, you are going to the station. I will show you today. Hater, drive! Drive! Move! Ewu arákùnrin ọ̀kọlà yìí tó ní òun kò fẹ́ gbèdè bàbá òun mọ́. Ah. Ṣèbí wọ́n ní tí abọ́rọ́ ni níṣe ẹrú, á sì fi tọ́ wọn jẹ́ ṣùgbọ́n tí yorùbá kóhun èmi ò mọ ti mí ìkọ̀tì àwọn ọmọ kan tó ní tí òkè fẹ́ máa ríra wọn sójú ṣùgbọ́n tó bá bá báyìí lọ ewu ọjọ́ ọ̀la àwa ọ̀rọ̀mọdọ́mọ ni. ẹ ṣe ẹ kú ohun oníyanyin ṣe ọlọ́bẹ̀ náà ṣe àtàárọ̀ ohun tẹ̀sán látàrọ̀ yìí àwọn ìjìnlẹ̀ ọ̀rọ̀ ni àwọn ọ̀rọ̀ tí wọ́n ń pè ní kọ̀ǹkọ̀ rúgudu àlejò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 ẹ jọ ẹ má bínú ta o ẹ jọ ìdíwú ní ebú ẹnu àtẹ́lù fún ìtẹ̀sátá pé local language yẹ. Yorùbá of course. Láṣì ní kí n ra èyí o, àmọ́ èdè Yorùbá tí wọ́n fi ṣe náà ní kí bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Àwọn ọmọ mi wọn ò fẹ́ràn èdè Yorùbá rárá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 mò ń pọ òwe níwájú yìí o hmm? ṣé owó pálábá yorùbá ti ń ṣe jùlọ báyìí. rárá o kọ́mọdé má ti dà lẹ́yìn ìyá mi ká má tí ì fi ẹnu ọkọ̀ tì sáàrin àgbà mi pátá ìdébùté ẹjẹ́ atákàtọ̀ tó tá a bá ń tá tá a bá tọ̀ ọ́ ńlẹ̀ oòdùà ẹnu òdì ní má dà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 ká lè wò ó ká lè wo díẹ̀ mẹ́ ká lè mọ bá a ti ṣe kó tí ń jẹ Yorùbá bọ̀ tí bá ṣe dẹ́kun ìtọ́jà ọlọ́jọ́ ọ̀la ìran Yorùbá ọmọ òkè.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 àá ah, ah, ó lè jagun jù ṣùgbọ́n o ẹ̀rù àwọn ará bí òkè ọ̀hún ń bà mí nítorí wọn ò fẹ́ kọ́mọ Yorùbá ó àlééfà o. ìyálájé ọ̀tá òde òkì ń bà mí lẹ́rù tèmi ṣùgbọ́n ọ̀tá anúlé gangan gan ló ń bà mí lẹ́rù torí bí ìtàkùn ò bá já ọwọ́ ọdẹ kò lè bọ̀ bọ̀kẹ́rẹ́ o.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 ajá ò ní kú ọlọ́mọ jẹ bá ń wó mi sanwó ah! ọ̀kárè. òde tó ní òde hmm. ayọ̀ ní. ọ̀kárè ọ̀dà fún yẹ́gbàdé òní òde òní ọ̀gá hmm. ó dùn gbọ̀ngbọ̀n kan sí wo bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ ṣọ́ọ̀gbádùn mi hmm. bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀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 ọmọdébìnrin bẹ́ẹ̀ bá lẹ́gùn bàbá ẹni òjò bẹ́ẹ̀ bá tún wá ní kòjó mọ́ sí ọlọ́pàá kan a máa mú ni sí ni è ẹ́ wọ́n ní wọn òṣòṣèlú aláṣọ pípọ́n tọ̀tẹ̀ yìí wọ́n mi àjọjẹ́ làkàrà lù ú. ọwọ́ èṣù wọn lélẹ́yìí ogun èṣù lèyìí ṣé ẹ tún fẹ́ kí Yorùbá ó tún ṣerú lọ́tẹ̀ yìí ni. wọ́n bá wu Yorùbá kọ́ ṣerú sọ̀gbádùn mi wọ́n bá wu Yorùbá kó tún ṣèwọ̀fà àìfọ́tá yẹn ká fọkàn mi èmi ò lè wá du orí olórí káwọ̀dì ò gbé tèmi lọ wọ́n mi àjọjẹ́ làkàrà àánú lọ́tẹ̀ yìí mò ń lọ bàbá ò ní wọlé àbí wọ́n lọ́sọ̀ pé kọ́ wọlé. wọ́n lọ́tẹ̀ yìí n ò ṣòṣèlú aláṣọ pípọ́n àjọjẹ́ làkàrà àánú lọ́tẹ̀ yìí. bá láàárọ̀ bá ní kí bàbá wọlé sọ̀gbọ́n mi sọ̀gbọ́n mi alálẹ̀ ò ní jọ wọlé. Hmm, malam babu <laughs> eh, we don dey come we don pay mm-hmm. but my friend. Mm -hmm i no fit lie for you now the issue of this man wey dem dey call papa e dey give me problem e be like say the man na special made from god o <laughs> because everywhere na papa na papa and since i hear say he wan contest as president na i don dey get problem with him. yasikiya ni òtítọ́ ọ̀rọ̀ ni ìwọ <laughs>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 tí mo pín owó yálé káàkiri kí á ní Yorùbá ó yí òun padà. if Yorùbá see money money dey fit sell their mama to slavery hehe na ajé money dey. ajẹgbẹ. ajé ègbé kì í ṣe ajẹgbẹ. tán thank you tí ìwọ bá rí owó. Hmm. Ah! owó ló lè ṣe lẹ́yìn ogbó ogbó ló tún kàn. kàn í gan ni. ọ̀gá ìwọ ìwọ ọ̀kadì ọmọ sí o. Jesus Christ Yorùbá because of money. Ah, no wonder when that Yoruba man who sing the song. is that yo, yo, yo, Yoruba rori wo. Kai! Yoruba because of money. You won't say your people àjẹgbẹ́ àjẹgbẹ́. megide. ọmọ sí o ẹ gbà mí lọ. wọlé ìmọ̀ ní. Jesus Christ. wọlé ìkú ní nìfọ̀.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 èmi ò ṣe èmi èmi èmi ò ṣe ogun ẹlẹ́yàmẹ̀yà o ẹ wò mí ìlọsíwájú àti ìṣọ̀kan ìlú ńlọ jẹ ní kíní burúkú ìlógún wọn ò ṣẹlẹ́yàmẹ̀yà wò ó gbọ́ nìgídà kó o lè bá a mọ̀ wípé tiẹ̀ mò ń ṣe ìyá ọba wọn ṣe ẹlẹ́yàmẹ̀yà ń tèmi bí ẹsẹ̀ rẹ lé lórí. ajé ìgbé mọ̀ ń gbádùn ẹ̀. ajé ìgbé mọ̀ ń gbádùn ẹ̀. I believe you. Eh? Stand up. Eh, eh, eh, madam, madam. Eh? Now you talk and say, may you put your leg. You must put your leg. Ajegbe, eh? I believe you. Oh, put your leg. No, no, no. Oh, go there. Oh, you the second one. Eh, eh. You better like that. Eh, eh. Ajegbe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 Wannan banza ne. Better like this. Wannan banza ne. Better like this. Abégúndé, kí ló ṣẹlẹ̀? Àjìbí, ṣé báwa là ń gbégbá orókè lọ? ọ̀rọ̀ ti bẹ́yìn yọ wọ́n ti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 ní bọ́ àwọn ìyá mi àwọn tó láyé arẹmú ò ní bọ́ this man wey una dey talk so no be yoruba man. yes nígbà náà kọ́. this man wey dey arrest no be na brother. Eh. una dey at least o. Oh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

ajé àfo kélé ìtọ́jọ́. mo ta bàbá àṣẹfún ní pẹlọwẹ ni apalára ìgúnpá ní ẹ̀kọ́ ayẹyẹ afẹ́ olóyìn tí ò bá lọ́wọ́lọ́wọ́ má máa fẹ́ ọlọ́lá lọ́ba tí wà ní pàtàkì ayẹyẹ ọsí tẹ́nitẹ́ni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 túndọ̀wọ̀ yìí náà péńpé yìí náà wọ́n ti fún mo rí ọ bíi bá wí kí wọ́n ṣe bẹ́ẹ̀ mọ́ gbogbo rẹ̀ lọ ẹ padà láti máa fi èdè abíkíní pẹ̀lú èdè ẹ bá wá sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti wọ́n sẹ́nu ẹ ọmọ nù gbà. mo lè mú àti ìjìnlẹ̀ ọ̀rọ̀ torí a bọ̀ ah, bàbá. yóò.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 tẹ́kùn lẹ́gbẹ́ sọ fún toko àdégbòrò fóòbẹ̀ kẹ́ni tí ń bẹ ní ọ̀sọ̀ fún ẹni tí ń bẹ ní oko oyún inú àtàsẹ́ẹ̀dì tó ọmọ òjì bí ọfà tí mo fẹ́ ta yìí mo fẹ́ fi sọ yín di ọmọ inú torí pé ọmọ jọ ń gbé tí wọn àwọn sójú látòní lọ èdè yìí ò ní yẹra wàhálà dúkù ìpín yín òkùnkùn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 ọmọ Yorùbá bíi tíá ni wọ́n lè kó wọ́n àtàwọn omi jẹ́ àwọn tí wọ́n lọ sí oko ẹrú tí ò bọ̀ ń gbèdé fún ẹ̀sán. búrò ti búrò ọmọ. Arabo. Ibo. Eléri ibu ni wọn kà dá fún ọmọ àlè. Kókó kókó tó. Láti méjèèjì sọ ohun bí oúnjẹ oúnjẹ. Eléri ibu kọ́sí ọ̀gbun ní ibú rẹ̀ kúrò mi wáyé. àgbàdo ẹlòmípa àgbàdo ẹlòmípa àgbàdo. Yorùbá. Ibo. yín lẹ́ẹ̀kan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 ọ̀rẹ́ rẹ̀ lọ́rọ̀ mi ló pọ̀ ń wà fún ọ lóògùn. ó lóun fẹ́ oògùn ìròyìn tí òfin ní á fún ní oògùn ìròyìn tí òfin ní kí para rẹ̀. èmi jogun omi dání mọ́sùn joko. Ah! ẹ̀dẹ́kẹ́ nu yín ẹ̀dẹ́kẹ́ èwe ni gbogbo yín ẹ̀lẹ̀ ẹ̀lẹ̀ lẹ́ ń sunkún ẹ̀ ń kígbe ẹ̀ ń kíbòsí nítorí ah, ah! pé mo fẹ́ lọ jà yín fún èbò kẹ́ lọ ṣiṣẹ́ títí lójú ebi lójú yín báyìí lẹ fẹjú yín sílẹ̀ kedere tẹ ẹ wò gbà tí mo pa ẹrú mẹ́jọ lánàá tí mo fi wọn rúbọ fún ìmọ́lẹ̀ lẹ́yìn wọn fẹ́ tẹ̀yìn ẹ wá ẹ kí gbogbo ẹnu ẹ kí gbogbo ẹnu òun yẹ yẹ sí ọ̀gọ̀dọ̀. ẹrú tó bá tún sunkún bẹ́ẹ̀ ń ká ń fìbọn fọ́ orí ẹ̀.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 kíyèsí o. ẹ kíyèsí o. ẹ kíyèsí o. ẹ kíyèsí o Yorùbá lọ́ba kí o káàárọ̀ ilẹ̀ tìṣú ògo Yorùbá yìí dá ẹ kíyèsí o. ẹ gbàgbé pàjọ ṣàdéhùn ni ta ló lọ gbé nǹkan gbọ́ ọ̀nà. ṣe bẹ́ẹ̀ gbàgbé pàjọ ṣàdéhùn lè ta ló gbé nǹkan gbẹ̀yìn o. ògo rẹ̀ dà sẹ́. ògo rẹ̀ dà. ògo rẹ̀ dà sẹ́ o. ògo rẹ̀ dà. ẹ gbàgbé pàjọ ṣàdéhùn lè ló lọ gbé nǹkan gbọ̀n jẹ́ ti